fi lára balẹ̀ fi lára balẹ̀ fi lára balẹ̀ fi lára balẹ̀ means pacify fi lára balẹ̀ means pacify a gbìyànjú láti fi obìnrin náà lára balẹ̀ a gbìyànjú láti fi obìnrin náà lára balẹ̀